hudan wa bushra akíyín kábọ̀ sí orí ètò wa ètò yín èyí tí a pè àkọlé rẹ̀ ní hudan wa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa kálọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، لن سلعي فنوانك الاستحاضة الاستحاضة هو الدم الخارج من عرق لا من الرحم ولا بسبب الولادة إذا كان من tó لا تراسا كيسي لا تراقو بلوت من látara كيسي سجد سنجاد انتو máa بما lédè kúkúrú a lè túmọ̀ rẹ̀ lédè yorùbá sí ẹ̀jẹ̀ àárẹ̀ ẹ̀jẹ̀ tí ń jáde lára obìnrin látàrí pé àárẹ̀ ló bì í ẹ̀jẹ̀ yìí wọ́n máa jáde kì í ṣe pé lásìkò máa rí nǹkan oṣù sí tó jáde ó jáde náà nù ọlọ́run ní ọ̀pọ̀ tó bákan náà kì í ṣe pé ẹ̀jẹ̀ yìí jáde nítorí kóbìnrin bímọ rárá òun lásìkò tó fi lè dúró àbíkọ́ lọ́wọ́ islam ti wáyé báyìí kó lè bá a mà òfin ńlá ni tọ́tọ̀dọ̀ ọba ńlá wa fún àwọn ẹrú ọlọ́run ọba tí wọ́n máa sin lọ́run lọ́nà tọ́lọ́ ọba fẹ́ ìdí ni tó fi jẹ́ pé ma taraka islam waridan wala sharidan illa bayyana kò sí nǹkan kan tẹ́pọ̀ mìíràn bùkátà ó kéré ní àbò tóbi àti kó jẹ́ pé sin islam ṣàlàyé rẹ̀ alima dhalika man alima wa jahila dhalika man jahila ẹni tẹ́lẹ̀ yìí ó yé wọn ẹni tí ó sì yé àwọn aláìmọ̀kan bẹ fún torí ẹ̀ èmi pẹ̀lú rẹ̀ ìpèníjà ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo wa gbìyànjú láti wá àmọ̀lẹ̀ pẹ̀sìn wa nítorí pé gbogbo tó ń gbà láàyè rẹ̀ yí báyìí tó bá yẹ lẹ́sìn Islam kò síbi tó ti lè rí àtúntún sọ àní kò síbi tó ti lè rí ẹni tó bá sì láwọn náà ní irú rẹ̀ kọ́tà wò ẹni tó bá lákọọ́lẹ̀ irú rẹ̀ wà lọ́dọ̀ àwọn kó járe a èmi dúpẹ́ fọlọ́wọ́ tọ́lọ́wọ́ ṣe mí ní mùsùlùmí ìwọ ńkọ́ torí ẹ̀ àǹfààní kọ́ wá jẹ́ mùsùlùmí èsì kọ̀ọ̀kan náà sọ pé dúpẹ́ fọ́nà láti kọ́ ọ máa tẹ̀ntọ́ ọmọ nínú ẹ̀sìn Islam sí wa kọ́ ọ máa tẹ́tí gbọ́ kó o sì máa tẹ̀lé èsì ká máa jánu ká máa fánu ìwé ti máa dọ́pọ̀lọpọ̀ láàmú àwọn èèyàn ń tẹ́tí bọ́rọ̀ lọ wọ́n ń gbìyànjú láti tẹ̀lé wọ́n ń gbìyànjú láti fi ṣe wa ìwọ́ wa kàgídí hárí àwọn máa pé kí lẹ́ ń gbọ́ sí ìsìláàmù wọn wà yí padà wo ní nǹkan kan gbọ́n tiẹ̀ o yẹn náà ń bọ̀ ta ń bọ̀ ká ń bẹ lára rẹ̀ àyìnbá kátó ń gbé ká ń bẹ lára rẹ̀ ọmọ wo díngì àìwo díngì òjò ọ̀daràn ọ̀lẹ̀ mọ́ lójú ni pé kẹ́ni aláìlọ́lọ́run sí ń bẹ lójú rẹ̀ ìwọ ọba lọ́rùn sí òní wá mà nípa bó ti sìn torí pé mímà nípa bá ti sìn náà òun náà ní síwájú tẹ̀rù ọlọ́run fi sìn náà bọ́lá ọba ti sìn fẹ́ torí ìdẹ́lẹ́yìn àwọn àlàyé wọ̀nyí kò síbi tó ti lè rí tí ì yóò sì máa fi hàn wá náà tí mùsùlùmí ike hàn ọlọ́run má jẹ́ ọjọ́ pé mo ti sin nọ́mbà mọ́ ọlọ́run má jẹ́ ọjọ́ pé mo ti sin nọ́mbà mọ́ òun ti ládùú àná ṣùgbọ́n ti dájú pé o ti sin nọ́mbà mọ́ tẹ́lẹ̀ náà o ti sin nọ́mbà mọ́ so bí máa sin nọ́mbà mọ́ tó kù ọ̀rọ̀ lọ́rùn láti tètè mú nọ́mbà tó dá ọlọ́run dákun má nọ́mbà ọ̀dà àrùmọ́ à ń ka ọ̀rọ̀ lọ à ń kọ̀rọ̀ ànábì à ń sọ báyìí ànábì sọ báyìí ọlọ́run sọ báyìí ẹ́n kí ló ń tún wá tó fi wá mọ̀ pé ìsìláàmù lọ́nà ọlọ́run dákun ṣé ní ìrọ̀rùn fún gbogbo ẹni tí ń tẹ́tí wọ́rọ̀ yìí tí ò tí ì jẹ́ mùsùlùmí kó nà ọgbà ìsìláàm nítorí pé ní ìsìláàm lórí ire wa nínú ìsìláàm lórí ire wa èyí ṣe pé nítorí pé rọmọbáwọn dé láàmú àtẹ́tí bọ́rọ̀ lọ tí rọmọbáwọn bá lọ tán á pa àbọ̀rọ̀ ọlọ́run kan ní tó ṣe pé máa wá ní gbogbo ọgbà rọmọbáwọn ó máa ń wáyé lójoojúmọ́ láwọn ọjọ́ tẹ́lẹ̀ síwájú kí rọmọdán tó dé sáàgó mẹ́sàn-án alẹ́ sáàgó mẹ́sàn-án àbọ̀ alẹ́ lórí ìkànnì tá a wà yìí náà tí ọba kí rọmọdán bá ti dé yóò di ojoojúmọ́ tó ń bá ti mọ̀ pé nínú ọmọ ìdí tó fi dojoojúmọ́ nínú rọmọdán ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé ẹ̀mí wọn lé títọ́ lọ́n tẹ́lẹ̀ tí wọn tẹ́ gbọ́ tọ́ lọ́n tẹ́lẹ̀ tó yẹ pé wọ́n ti ya tí wọ́n yà mọ́ra wọn lọ́wọ́ tẹ́lẹ̀ oníkálukú ti rọ̀wọ̀ kálukú fẹ́ gbọ́ tọ́ lọ́n ní ìdí nù tó fi dojoojúmọ́ tó bá yàtọ̀ bá ti ẹ̀ gbọ́ ní ìsìn lójoojúmọ́ ara rẹ̀ ọ̀rọ̀ láti máa tẹ́tí gbọ́ lásìkò tí ó tún máa wáyé lẹ́yìn Ramadan ọlọ́run bá kó sí fún gbogbo wa. kí ni ìyàtọ̀ tó hayo àti al mo rò káyìn màmá màmá àti ẹ̀yin bàbá bàbá táyìn tó ti gbọ́ mi ẹ̀yin ti máa hayo òun náà ni ti à ń pè ní nǹkan oṣù tá à ń pè ní nǹkan oṣù òun náà la pè òun náà ní pé ẹ rí nǹkan oṣù ń tiẹ̀ ẹ̀jẹ̀ kan tó máa ń jáde láti inú ìsàlẹ̀sàlẹ̀ àpò bí láti inú ìsàlẹ̀ àpò bí ní ẹ̀jẹ̀ nǹkan oṣù ti máa ń wá ẹ̀jẹ̀ nǹkan oṣù tí a ti sọ̀rọ̀ rẹ̀ yìí tó ó máa ń ki ó máa ń ki ní pípọ́n ní pupa rẹ̀ tó pupa yóò pupa yóò pupa ki bí ẹ̀rọ bá wà ń wò ní àwọn ọ̀pẹ bí ìgbà tó dúdú yóò pupa ki yóò wá dàbí ìgbà tó tó dúdú ẹ̀jẹ̀ yẹn máa kì òórùn rẹ̀ sì máa ń rùn burúkú fún máa ń rùn burúkú torí ẹ̀ ẹ̀jẹ̀ yẹn sì bì àmọ́ yóò kì eléyìí ní nǹkan oṣù tòrọ ọ̀pọ̀lọpọ̀ náà obìnrin náà látàrí àlàyé ẹ̀sà kéèsì bóò lè jẹ nǹkan oṣù yẹn máa rí kò sí màtí kókó gbé nǹkan oṣù rẹ síbi táwọn ti fọ wo ẹ̀rọ àtà wo sálàyé kan ṣe sọ́bẹ́lẹ̀ yìí mú o à ọlọ́mọdé ò ṣe ra rẹ tó ń gbébi tó ti yẹ kọ́ ọgbọ́n dáadáa tó wá bọ̀ dáadáa torí ẹ̀ ẹ̀jẹ̀ ń kọ́ sùn. àdìsí hàn bọ̀ òun náà ni ẹ̀jẹ̀ tá a pè ní ẹ̀jẹ̀ rẹ̀ bóòlù orí náà rí ẹ̀jẹ̀ kan ní tó máa ń jáde látara tán ìsà sí ẹ̀jẹ̀ nǹkan sù tóun ti ń jáde ń tiẹ̀ ìsàlẹ̀sàlẹ̀ àpò òbí ló wà ṣùgbọ́n ìsà sí ẹ̀jẹ̀ rẹ̀ ń bá jáde ń tiẹ̀ nítòsítòsí ló ń wà nínú àpò òbí nítòsítòsí ló ń wà nínú àpò òbí gbogbo ọ̀kọ̀ọ̀kan ló lóko tiẹ̀ ọ̀njùgbọ́n àwọn nǹkan mi àlè sọ nítorí pé ọmọ bàjẹ́ pé akàwọn ń fẹ́ lómi ọmọ kọ́tẹ́ pé gbogbo dáhùn sọ tiẹ̀ wá níyé máa yọ̀ dàgbà lójú. kí ni kọ́lọ̀ ẹ̀jẹ̀ àdìsíhàwọ̀ kọ́lọ̀ tiẹ̀ pupa ni pupa tẹ́rẹ́ ẹ̀jẹ̀ tó tẹ́rẹ́ lò ó sì pupa kì í rùn òórùn burúkú rú ètí nǹkan oṣù máa rùn òun sì máa dì tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ pọ̀lọ́pọ̀ ti rí nǹkan kan mú nínú rẹ̀ ní ó kéré jù pé ẹ̀jẹ̀ nǹkan sùn òun máa ń kì òun rẹ̀ ó sì máa ń bàjẹ́ ìsèhábọ̀ nǹkan òun ẹ̀jẹ̀ tẹ́rẹ̀ kéèkì àmàmàjì lẹ́yìn ìgbà tó bá jáde òórùn tiẹ̀ kò sí lóòórùn burúkú bí nǹkan sùn báwo lẹ́yìn tí ìsèhábọ̀ ẹ̀jẹ̀ ara rẹ̀ jáde lára rẹ̀ báwo ni ó ti ṣe máa so bóun ti ṣe máa wẹ̀ ni pé ìgbà tí nǹkan sùn rẹ̀ bá dá yọ wẹ̀ ìgbà tí nǹkan sùn wẹ̀ ṣùgbọ́n yóò máa sálù àlá fún gbogbo sọ láti jọba ṣe yóò máa ṣe àlù àlá lọ́tún ọ̀tún fún gbogbo sọ láti jọba ṣe yóò sì mú yóò mú nǹkan yóò fi dégbò abẹ́rẹ́ tí òfin ní fún ẹ̀jẹ̀ láǹfààní àti máa jáde láti máa jáde síta dọ̀tí ara rẹ̀ bẹ́ẹ̀ kíta ni ó lò ní bẹ́ẹ̀ òun tútù kan ni ó lò ní àbí nǹkan míì tó bẹ́ẹ̀ ló wọ́n ṣe. àwọn ẹni tí ẹ̀jẹ̀ àárẹ̀ wá ń jáde lára wọn a lè fún wọn sórí ìṣọ̀nà mẹ́rin ẹni àkọ́kọ́ òun náà lẹni tó ṣe é pé ọmọ iye ìgbà tó ń fi máa ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ kó tó di pé ẹ̀jẹ̀ àárẹ̀ yìí bẹ̀rẹ̀ sí ní jáde láàrọ̀ ó ti máa kójọ́ mẹ́ta náà ní nǹkan oṣù fi máa wá fún nǹkan mẹ́rin ìjọ́ mẹ́rin ló fi máa wá fún ìjọ́ márùn ló fi máa wá fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ obìnrin tó ti dá àmọ́ bẹ́ẹ̀ wípé iye ìgbà báyìí ní nǹkan oṣù fi máa wá fún òun tiẹ̀ yóò yóò wá yóò jókòó iye nǹkan ọjọ́ láì gba rọmọbọ́n tó bá jẹ́ kó sùn rọmọbọ́n ni lẹ́yìn rẹ̀ ni ọ̀wà wẹ̀ yóò sì bẹ̀rẹ̀ sí ní ṣe sọ̀lá lẹ́yìn rẹ̀ ìtumọ̀ ń tà sọnù pé ẹni tí ẹ̀jẹ̀ àárẹ̀ ń jáde lára rẹ̀ tí mo sọ síwájú lẹ́ẹ̀kan wípé yóò wẹ̀ ìwẹ̀ ẹyọ kan lẹ́yìn ìgbà tí nǹkan oṣù tiẹ̀ bá tàn òun ẹ̀jẹ̀ ń jáde lára rẹ̀ gbogbo àbúrò ní oṣù àmọ́ nǹkan oṣù ìbọ̀ dáyé ọjọ́ tó máa fi sin nǹkan oṣù mà tẹ́lẹ̀ náà tó bá ti ka yọ ọjọ́ tó bá ti pé yọ wẹ̀ tó bá ti ka yọ ọjọ́ tó bá ti pé yọ wẹ̀ lẹ́yìn rẹ̀ yọ bẹ̀rẹ̀ sí ní ṣe sọ̀lá tó oríṣi kejì òun náà lẹni tó ṣe pé kọ́ mọ iye ọjọ́ tó máa fi ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ náà kọ́ mà bọ́bá dé ó dé náà níjẹ́ bá ti dé òun lọ́mà ìwọ àwọn obìnrin púpọ̀ nù ọlọ́run akádàrà pé kẹ́jọ àárẹ̀ ọmọ jáde lára rẹ̀ òun ò dúró mọ́ irú eléyìí yóò jókòó ọjọ́ mẹ́fà tàbí ọjọ́ méje ọjọ́ mẹ́fà tàbí ọjọ́ méje torí ìtọ́wọ́pọ̀ jù nínú ọjọ́ táwọn obìnrin fi máa ń ṣe nǹkan oṣù náà lọ́jọ́ mẹ́fà àbọ̀jọ́ méje yóò jókòó lẹ́yìn ìgbà tí ọjọ́ mẹ́fà àbí méje bá pé òun náà wẹ̀ yọ bẹ̀rẹ̀ sí ní ṣe sọ́lá. oríṣi kẹta òun náà lóbìnrin tó ṣe é pé kò tiẹ̀ tí ì ní ọjọ́ kan pàtó tó ń máa fi ṣe nǹkan oṣù torí pé ségesège ní nǹkan oṣù rẹ̀ ń ṣe ṣáájú kó tó di pé bí àárẹ̀ ìdè ìgbà mi ó irú eléyìí báyìí ṣùgbọ́n tó ń ti yí pé kò tí ì mọ́jọ́ ìjọ́ mélòó pàtó lòun fi ń rí nǹkan oṣù lóṣù ó lè mọ ìyàtọ̀ ó máa ń mọ ìyàtọ̀ láàrin ẹ̀jẹ̀ yẹn síra wọn pé ah ẹ̀jẹ̀ eléyìí o òórùn tiẹ̀ yàtọ̀ eléyìí ò lóorùn o eh, eléyìí kí o eléyìí ò kí o ah tó bá ti lè mọ ìyàtọ̀ láàrin rẹ̀ yọ́n máa sọ ẹ̀jẹ̀ tí ń jáde lára tó bá ti rí ẹ̀jẹ̀ tó kí o eléyìí tó pọ́n kí o tó bá ti di pé ẹ̀jẹ̀ yìí bá tán tó wá di pẹ́jẹ tẹ́rẹ́ lọ́tẹ̀lé à yọ wẹ̀ tó bá ti wẹ̀ yọ bẹ̀rẹ̀ sí ní sin lọ. oríṣi kẹrin onídàbọ̀bìnrin tó ṣe é pé kò ní ọjọ́ kan pàtó tó fi lè sọ pé lòun fi ń rí nǹkan oṣù kò tiẹ̀ tún dáàmà ọ̀dá kan mà ọ̀dáàmà ìwé lówó ẹ̀jẹ̀ sáà gbogbo ẹ̀ ìwé àwọn wọ̀nyí yóò jókòó jọ mẹ́fà síjọ́ méje lẹ́yìn rẹ̀ ni ọ̀wẹ̀ yóò máa wá sin náà lẹ́yìn rẹ̀ ìwé àwọn eléyìí wọ́n ń pè wọ́n ní mọ́bótẹ́dà á mọ̀gòtẹ́dà ẹni tó ṣe bẹ̀rẹ̀ sí ní rí nǹkan oṣù. tọ́ eléyìí jẹ́ báwọn obìnrin bí wọ́n ti ṣe máa dára wọn mà nígbà tí istihada bá mú wa. ìgbà míì istihada fẹ́ rí yẹn kèé ṣàdédé wá lásán kèé ṣàdédé wá lásán gẹ́gẹ́ bí òwe haúsá tó ní ruwa báyà àmì banza wọ́n ló ní ṣàdédé kan. ìgbà míì àfọwọ́fà ni àfọwọ́fà tó máa ń bí ẹ̀jẹ̀ rẹ̀ bí à ń lọ lóògùn oríṣiríṣi ìfẹ́ lóyún ìfẹ́ lóyún ìfẹ́ lóyún oyún tètè wádìí wáyé nìkan lóògùn kó yán ọmọdù nígbà tó bá lóògùn kó yán ọmọdù so ó ní àwọn side effects ìgbà táwọn side effects yẹn bá dé yọ̀yọ̀ lẹ́nu so ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kàlẹ́ máa jáde anyhow without any cause ṣèjọ́ ọmọ wa wá yọ ọmọ wa yọ ọmọ wa yóò tún wọ́n náà ìwọ́gùn sùrà rẹ̀ sọ ẹ̀jẹ̀ yẹn náà ṣe hàn bọ̀dá lè pe ẹ̀jẹ̀ àfọwọ́fà wọlọ́ fọwọ́fà nígbà tó dé tán kọ́ wá sọ́ra lé sọ́ra oko ìwọ náà ló sì ń lo oògùn tọ̀dàdù tó rẹ̀ ẹ̀yàn lọ́sítù tẹ́ ẹ máa fún ọ lóògùn family planning ẹ máa ṣàlàyé fún ọ ní tó lè bí o ẹ má jàǹbá àwọn èèyàn tẹ́ ẹ máa ti ń ṣàlàyé fún ọ wọn ò ní máa bá yín gbọ̀ báyà pé ẹ ti ṣàlàyé fún wa ẹ wá ní ẹ lè fi gbogbo ẹnu ṣàlàyé ẹnu náà wọn máa fi ṣàlàyé ẹnu náà wọn máa fi ṣàlàyé ààbọ̀ ẹnu fi jẹ́ ká máa fi ṣàlàyé ẹ ṣàlàyé fún ọ ẹni tó wọn fẹ́ lò yìí o àǹfààní rẹ ni o aburú rẹ ni o bóyá tẹ lọ́rùn kó gbà yóò bá tẹ lọ́rùn kó filẹ̀ àti kó papá gan ìsìláàmù ọgbà kẹ mọ alóògùn kan fún kẹ kẹ bíbí nìyá tiẹ bí ẹ pé wọ́n wá pé ọ̀fẹ́ fòpin bíbí ó ti tú ọba ọmọ bẹ́ẹ̀rẹ̀ òsì bẹ́ẹ̀rẹ̀ nkíní jẹ́rẹ̀ ọ iye tí bàbá náà bí sì wọn ẹlòmíì nínú àwọn èèyàn ní ìsìn ọmọ tí bàbá bí ti gbọ́ bùkátà bàbá rẹ náà àti wájú kí wọ́n ti pàwọ́ náà kó tó dé bóò ni wọn náà bá ti wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ ń gbàǹjarì má ṣàfọwọ́fà torí àfọwọ́fà náà ló bí ẹ̀jẹ̀ ṣe hábọ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin tó mọ̀ wá sáré káyé níṣẹ́ lọ sọ́dọ̀ àwọn alágbè ní ọ̀nà pààrọ̀ hospital lórí pẹ́ẹ́jì ọ̀tájú wọn gbádùn láti ìgbà títí lé ń jáde kò tún ní lè jáde má ọlọ́run bá kọ́dà fún kọ́ sànù wa obìnrin kan ọjọ́ bí ìgbà tó lóyún ṣùgbọ́n oyún yìí báyìí ó sì ń bẹ lómi gbọ́lọ́gbọ́lọ́ sẹ́mi kí nínú àdìsí abdullahi ibn Mas'ud radiyallahu anhu àwọn àlàyé ńláńláńláńláńlá lẹ́sìn islam yìí ṣe fún wa adúpẹ́ fọlọ́ bá a bá ní ahọ́n ní gbogbo ohò tí ń bẹ lára wa táwọn fi gbogbo ẹ̀ dúpẹ́ fọlọ́ á tún jẹ́ pé àti ìdúpẹ́ fọlọ́ tó lórí ìdẹ̀ra islam tó ṣe fún wa adúpẹ́ fọlọ́. nínú hadith abdullahi ibn Mas'ud radiyallahu anhu anabi wa sallallahu alaihi wa sallam àmà ti kọ́kọ́ fi ogójì ọjọ́ kan pẹ̀lú lómi gbọ́lọ́gbọ́lọ́ omi gbọ́lọ́gbọ́lọ́ lásán láwà ogójì ọjọ́ lẹ́yìn rẹ̀ omi gbọ́lọ́gbọ́lọ́ yóò tún yí padà yóò di ẹ̀jẹ̀ dídì fún ogójì ọjọ́ mi lẹ́yìn rẹ̀ ẹ̀jẹ̀ dídì yìí náà tún yí padà yóò di báyìí pé ẹran tí ò léegun nù bàbá kogójì tá a fi kógójì tá a fi kógójì ó di ọgọ́fà ọgọ́fà yìí òun náà ló túmọ̀ sí oṣù mẹ́rin tó kélé obìnrin kan bí máa ṣùgbọ́n àtọ̀ ló bí ó bí àtọ̀ ìyẹn ni pé láàrin ogójì ọjọ́ àkọ́kọ́ ìní ìfún bẹ́ẹ̀nù rẹ̀ jábọ́ àtọ̀ tó bí yìí báyìí ẹ̀jẹ̀ wá ń dà ẹ̀jẹ̀ tó ń dà yìí àní pè ní hayob àti ní pè ní nifas ìdí tá a fi pè ní hayob òun náà ni pé kì í fi ẹ̀jẹ̀ eléyìí tó jáde láti ìsàlẹ̀sàlẹ̀ àpò òbí látara asan tó wà ní ìsàlẹ̀sàlẹ̀ àpò òbí eléyìí ẹ̀jẹ̀ kan tó jáde nítorí ipò mi gbọ́lọ́gbọ́lọ́ ṣubú dànù lára obìnrin yìí báyìí kìí sì ṣe nìkan nítorí kìí sọmọlábí kìí sọmọlábí lẹ̀jẹ̀ fi ń jáde tọ́ tọ́ba wá tẹ̀lẹ̀ ibi obìnrin yìí ń kọ́ ó bí ẹ̀jẹ̀ dídì ó bí ẹ̀jẹ̀ dídì ìyẹn ni kí láàrin ogójì ọjọ́ kejì ẹ̀jẹ̀ dídì ló bí òun náà kìí ṣe fúlù kìí ṣe nìfà torí pé kìí sọmọ la bí kìí sì ṣẹ̀jẹ̀ tí ń jáde látara aṣọ tó wà nísàlẹ̀sàlẹ̀ àpò òbí. tọ́ba wa jẹ́ pé ọmọ la bí ńkọ́ lẹ́yìn ìgbà tí oyún yìí ti pósù mẹ́rin ìlú ọmọ jábọ́ ọmọ tó jábọ́ yìí àwa wò a rí i pé ẹ̀mí ti ṣe sára rẹ̀ àbí ẹ̀mí ò tí wọ́n ti fẹ́mi sí lára àbí wọ́n ti fẹ́mi sí lára tó kánà bí sọ̀rọ̀ máa ṣe náà sọ ẹ̀dá rẹ ti pín ọmọ lórí ọmọ lọ́wọ́ ọmọ lẹ́sẹ̀ tó ọmọ yìí báyìí jábọ́ ọmọ tó jábọ́ yìí báyìí á pè ní nífàsì ẹ̀jẹ̀ tí ń jáde lẹ́yìn rẹ̀ nífàsì ni ìdájọ́ tá a ti sọ nípa nífàsì tẹ́lẹ̀ o ipò lè tó ogójì ọjọ́ kó tó dá àbí ó lè tó eh, wọ́n ti pè ọgọ́ta ọjọ́ kó tó di pọ́ dá òun náà yọ jẹ̀ǹtà lò lórí eléyìí torí pé ọmọ tó jábọ́ ńkọ́ ó ti pé lẹ́dà ó ti pé lẹ́dà eléyìí túmọ̀ sí pé tó bá wá dé pé ẹ̀jẹ̀ lọ́kàn jáde lára obìnrin ṣáájú kẹ́dà ọmọ tó pé ẹ̀jẹ̀ tí ń jáde yẹn àníkè ní haid àti níkè ní nifas ṣùgbọ́n ń ṣe láàpè ní damufasad ẹ̀jẹ̀ ìdọ̀tí lásán ni eléyìí tí ò di obìnrin lọ́nà láti yí láti pé kó sì mara kó máa ṣe mara kó sì máa ṣe lọ kò sì di lọ́nà láti ṣe rọmọbọ́n ilé ìjọba tuntun jẹ obìnrin tí ń ṣe alẹ́ ṣe hàn wọ́n jẹ́jẹ́ àárẹ̀ ń jáde lára rẹ̀ yọ́ọ́ yóò máa gba ramadan ó lè ṣe al-i'tikaf ó lè gbé al-Qur'an ó lè ka al-Qur'an ọkọ rẹ̀ lè súnmọ́ ó lè ṣe tawaf gbogbo nǹkan tó tọ́kì yẹn sí lábẹ́ òfin ẹ̀sìn Islam nínú ìjọsìn kò náà lẹ́tọ̀ọ́ kó ṣe torí kò síyàtọ̀ láàrin rẹ̀ àtàwọn míì ju wípé àárẹ̀ kan ṣe táǹkì ní al lọ yóò kàn máa ṣe ìmára yóò máa tábà dáadáa yóò sì jẹ́ tó ṣe pé ó ń ṣe àlùwàlá عائشة رضي الله عنها يلا وما بعد بوابة قناة فاطمة بنت أبي حبيش رضي الله عنها ودي أمد محمد صلى الله عليه وسلم لولي أني إني أستحاض فلا أطهر إذا جمعي في أجاري من جاد لران إلي في مامو كم جنتواني مرة أفأدع الصلاة إذا كنت صلاتي في nítorí pé ẹ̀jẹ̀ rẹ̀ máa jáde lára mi eléyìí tí èfún mi láǹfààní láti wà ní màrà faqala la anáwó ní rárá o inna dhalika irqun ẹ̀jẹ̀ tí ń jáde lára rẹ̀ yẹn ẹ̀jẹ̀ ẹ̀sán kan ni tó wà nítòsí nínú àpò òbí kìí ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù tí máa jáde látara ẹ̀sán tó wà nísàlẹ̀sàlẹ̀ àpò òbí wọ́n ní ẹ̀kìn دع الصلاة قدر الأيام التي كنت تحيضين فيها ọ máa pàtó láti tì lóde ìwọn iye ọjọ́ tó fi máa ṣe nǹkan sùn tẹ́lẹ̀ kó tó di páàrọ̀ yìí dé sọmọ ọ̀rọ̀ tẹ́sílẹ̀ tí ọjọ́ ń bá ti pé lẹ́yìn rẹ̀ wá lọ wẹ̀ wọ́n sọ pé kọ́ ọ máa ṣe sọ̀rọ̀ àti muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wá. mo rò pé àdéhìí ó jẹ́rìí fún àwọn àlàyé tá a ti ṣe nípa oríṣi ọ̀nà mẹ́rin tá a lè pín àwọn obìnrin tí ń ṣe nǹkan tí ẹ̀jẹ̀ ìṣèhábọ̀ jáde lára àwọn ẹ̀jẹ̀ rẹ̀ tá a lè pín wọn sí. kò sí tó burú fún ọkùnrin tí jánábà ń bẹ lára rẹ̀ àbọ̀bìnrin tí jánábà ń bẹ lára rẹ̀ láti kí alukur'an lópin ìgbà tó bá ti fún wọn ní gbé alukur'an lọ́wọ́ alukur'an ti ń bẹ lórí wọn ni wọn fẹ́ kí kó sí ní tó burúkú ọkẹ nítorí pé inna al-mu'mina la yanjus wọn ní ní jẹ ẹ̀gbin wọn lè kí ìtọ́wà lórí wọn ṣùgbọ́n wọn ní gbé lọ́wọ́ wọn ní gbé lọ́wọ́ bákan náà lóbìnrin tí ń tẹ̀ ń kọ́ sùn àbóbìnrin tó ṣe fẹ́ ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ àwọn náà wọn lè kí alukur'an eléyìí ti ń bẹ lórí wọn nígbà tí wọ́n ṣe nǹkan sùn àbí ìgbà tí ẹ̀jẹ̀ ìbí máa ń jáde lára wọn ó tilẹ̀ jẹ́ pé ìtọ́ dáàzù ni wọ́n ṣe sùúrù dìgbà tí ẹ̀jẹ̀ ìbá dá ilé ìtọ́ dáàzù nù ṣùgbọ́n tí wọ́n ti wọ́n ké ìtọ́ wà lórí wọn tí wọ́n ní gbé alukurani lọ́wọ́ kò sí tó burú bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìtọ́ dáàzù òní kan má ti bẹ́ẹ̀ títí tí ẹ̀jẹ̀ yìí tí ó fi dá wọn yóò ó ti ṣe kókò ní ọjọ́ tó ń kẹ́kọ̀ọ́ ń kẹ́kọ̀ọ́ nílé tó àbótiẹ̀fẹ́ lọ sí ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n fẹ́ ṣe ní hall kan ọwọ́ àwọn bùkátà kọjá ike obìnrin yóò gbé tíra lọ tíra tó sì fẹ́ gbé lọ tíra tafsir ni àbí tíra tọ́k àbí tíra tawhid a ti ti mọ̀ ike tàtà tíra nínú àwọn tíra ìsìn Islam òun náà ni ọkàn wà látàn tí wọ́n ní kọ àwọn ayé alukur'ani tí wọ́n ní kọ àwọn àdéhìí anabi Muhammad sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ ìgbà yẹ báwo láti àṣẹ obìnrin ní sẹ̀nsẹ̀ nǹkan sùn yìí obìnrin ìlẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ á ń kàkí ó tó máa ń kàkí lè kí ó a sì fẹ́ gbé kíra tẹ̀sírì lọ́wọ́ ayé àkùnrin nínú rẹ̀ rẹ́gẹ́dẹ́ yìí ẹ̀sìn mẹ́ni tí máa ń sìn kún sọ ọmọ ìjà àkùnrin lọ a fẹ́ gbé kíra fíkìú lọ́wọ́ àwọn ayé àkùnrin nínú rẹ̀ rẹpẹtẹ àwọn àdéhà nàbì Muhammad sallallahu alaihi wa sallam nínú rẹ̀ púpọ̀ bó láti àti kò sí tí ń sọ nípa alifọ́k kó tí ń tó burú mbẹ tó pin ìgbà tó bá ti pín ìgbà tó ń bá gbé lọ́wọ́ àníyàn tí ọjà ti pé ìwọ ọlọ́run alukóraánì kọ́ ni mo gbé lọ́wọ́ tíra tẹ̀síìrì mo gbé lọ́wọ́ alukóraánì kọ́ ni mo gbé lọ́wọ́ tíra fọ́k kọ́ ni mo gbé lọ́wọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù kíkẹ́ alukóraánì fún obìnrin tí ń ṣe nǹkan oṣù àmọ́ yìí pé ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ṣẹ́ríyà àwọn ọ̀farama rárá wọ́n ní obìnrin tí máa ń ṣe nǹkan sùn kó ṣe sùúrù fún kíkí Al-Qur'an títí tí nǹkan sùn rẹ̀ tí ó fi dá nígbà tí nǹkan sùn rẹ̀ bá dá tó bá wẹ̀ kò borúkọ máa ké ìmáàmù wa Malik rahimahullah òun ló ṣe ìgbàláyè fún àwọn obìnrin bẹ́ẹ̀ láti pé wọ́n lè kí Al-Qur'an èyí tí bá ń bẹ lórí wọn áyà kan àbáyà méjì pàápàá jùlọ láti fi wá sùn pàápàá jùlọ láti fi wá sùn ọ̀rọ̀ tí ìmáàmù Malik sọ àbáwọn Malikiya yìí iná ní ọ̀pọ̀lọpọ̀ ìyẹn wọ́n gùn lè tí wọ́n sáta bẹ̀rẹ̀ nínú àwọn ààfọ̀ òde ìwò yìí táwọn ti ń sọ wípé kò sí ní tó burú kóbìnrin tó ṣe pé ń sin nǹkan oṣù àbí ń sin nìfàs kó kí alukur'an ti máa ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ti sílẹ̀kùn yẹn fẹ̀jú bí Malik ti ṣe sí lọ àwọn ti sí fẹ̀jú bí Malik ti ṣe sí lọ nítorí pé obìnrin yẹn lè jẹ́ mọ̀álìmá tí ń kọ́ àwọn ọmọ ní madarisu tahfiz láwọn ilé ẹ̀kọ́ tán tí ń kọ́ ọmọ bá ṣe al-Qur'an òun náà sì jẹ́ talibatun fi madrasat at-tahfiz òun náà lè jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ tá ti ń kọ́ ọmọ bí ó ti hàl so àjùmọ̀pẹ́ tí wọ́n kì í mẹ́ yọ pọ̀ rẹ́gẹ́dẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí pé bóyá tó dùn bá ń sin nǹkan so tó lè gbé al-Qur'an lọ́wọ́ tó bá ti fi nǹkan wí ọwọ́ rẹ̀ níṣẹ́ ó ti kúrò lábẹ́ kó gbé alukur'an ó ti kúrò lábẹ́ kó gbé alukur'an gẹ́gẹ́ bí àti ṣe ń sọ̀rọ̀ fífọwọ́ kan abẹ́ sàtọ̀kọ́ jálù àlà àní fífọwọ́ kan abẹ́ tó jálù àlà ọgbọ́dọ̀ jẹ́ ní tọ́wáyé lọ́nà tó ṣe pé awọ ọwọ́ yọ kan awọ abẹ́ tó bá ti kan ara bẹ́ẹ̀ á lágbájá ti fọwọ́ kan abẹ́ rẹ̀ àlùwàlà rẹ̀ bàjẹ́. bẹ̀kìlá ti má ìdàkẹ́rẹ̀ yàtọ̀ sí kọjá pé fífọwọ́ kan abẹ́yẹn ń fi lọ́wọ́ yí gba ẹ̀yìn aṣọ kan kọjá pé bóyá aṣọ kan sọ́wọ́ àbáṣọ kan ń bẹ nídìí wa aṣọ wọn àlà afọwọ́ kan déédéé bí tó ṣe déédéé di wa tó bẹ́ẹ̀ làwọn olùmọ̀yàn rò ń tiwọn táwọn fi sọ wípé tí wọ́n bá ti fi nǹkan wí ọwọ́ bí aláìgbé alukurani náà lọ́jọ́ nítorí pé kò fọwọ́ gbé ìgbà tí òsì fi fọwọ́ gbé yàn àti sọ wípé gbé alukurani kò ṣeé ṣe kò sí tàbí ṣùgbọ́n wípé ntí bá ń sú wa lójú tí ń fa ìròyìn ròyìn kájìnà sí òun ló pé ju káwá rọ́ọ̀lù lọ ètò ìfini lọ́kànbalẹ̀ ń bẹ̀ yẹn òun náà nìjọ kóbìnrin kọ́ máa gbé alukur'an alukur'an ní sangiliti rẹ̀ kóbìnrin máa gbé nígbà tí ń sin kó sùn kó sì máa gbé nígbà tí ẹ̀jẹ̀ ìbímọ jáde lára rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó so ikú jáná ń bẹ lára tiẹ̀ náà gẹ́gẹ́ bí ẹni tó so ikú jáná ń bẹ lára rẹ̀ tọ́ tó lè báyé wa ọ̀rọ̀ pé obìnrin ti ń sin nǹkan oṣù lè wọ mọ́ṣáláṣí tó máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ òun náà kò sọ̀rọ̀ ń bẹ̀. nítorí pé ọlọ́run ní wala junuban illa abiri sabilin hatta taghtasilu ọlọ́run ọgbà sẹ́ni tí jánàbà ń bẹ lára rẹ̀ kọ́ wọ́n lọ jókòó nínú rẹ̀ àyàfi tó bá yẹ kó fẹ́ gba mọ́ṣáláṣí sọdá sódì kejì báwo wá ní tọ́lọ̀ ọ̀bọ̀ bá gbà fẹ́ni tó ní jánábà lára bóòlù tó wá lè ṣe ti fẹ́ni tí hayo àbí nífa ti bẹ̀ lára òun náà ní tọ́ kò ní tọ́ ẹ̀rí ìtì tó yàtọ̀ sáwọn àdéhùn míì tó ṣe é pé wọ́n wá lórí pópinrin tí ń ṣe nǹkan oṣù kọ̀ọ̀bọ̀dọ̀ wọn mọ́ṣáláṣí ìnílá òbí ìfọlùmẹ́sìdá lè ha ẹ̀rìn ìgbà pé pópinrin tí ń ṣe nǹkan oṣù kó jókòó sínú mọ́ṣáláṣí irú àwọn àdéhùn báyìí àtàwọn míì tó lẹ́yìn lílẹ̀ tí wọn kò pé kò sẹ́rí ni tọkọ dínà kóbìnrin tí ń sin nǹkan sójú kò sínú kíláàsì nítorí pé pàápàá jù àti màá nínú òfin ṣẹ̀ríà pé ádámù dalilin mu'ayyan la yastalzimu ádámù madlulin mu'ayyan eléyìí jẹ́ bí ó ti ṣe jẹ́ fún ti òní lórí ètò húdáwà àbúṣọ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ lọ́kàn ọ̀jọ̀kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò nínú ìṣẹ̀lẹ̀ wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ yòókù tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ insha allah wasalaamu alaykum wa rahmatulah wa barakatuh.